وبركاته ورحمة الله وبركاته Ìgbọ̀wọ́ yìí jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta àti méjìlé ní àádọ́rin. Wọ́n lọ́sọ̀dọ̀ Kùsáyìr ibn Amr. Wọ́n tún máa ń pè ní Jábìrì. ó ní Umar ibn al-Khattab radiyallahu anhu ó jẹ́ ẹni tó ṣe pé ńgbà tí àwọn ará Yemen gbogbo ìgbà tí wọ́n bá ti wá Umar máa ń bi wọ́n léèrè pé afikum Uwais ibn Amir ǹjẹ́ Uwais ọmọ Amir ó wà ń bẹ láàrin yín bíi. عمر مو حديثي أبي آه الإمام النووي رحمه الله ọmọ àdéhìí wa lábẹ́ àkọlé tó pè ní mímá ṣe àbẹ̀wò àwọn ẹni rí àti mímá bá wọn rìn. gbogbo ìgbà táwọn ará Yemen bá ti wá ó máa ń ṣèbéèrè pé ṣé ìwọ ìṣòbùnà ààrẹ tí wàá ń bẹ láàrin níbí orí bẹ́ẹ̀ ni wọ́n wà títí tó fi wá sí kòńgẹ́ òwò ìsù yìí lọ́dún kan ọlọ́run bá kó yánu sí i. ọ̀kan ọ̀lẹ́lẹ̀ hó Umar wa sọ fún yín pé anta Uwais ibn Amir ṣé ìwọ ni Uwais ọmọ Amir ọ̀lẹ́ náà ó ní bẹ́ẹ̀ ni. قال من مراد تتنايا مرادها ثم من قرن تتنايا قرنها قال نعم ونذاني ترينا ẹ̀ náà ويسن máa ń pe wáìsì قال فكان بك برص ó ní ṣèwọ ni ẹni tí ẹ̀ṣẹ̀ wà lára rẹ̀ rí. tabarikta minhu illa mawdi'a dirham tọ́lá ń sì wọ́ sàn kúrò nínú ẹ̀ṣẹ̀ náà tó gbádùn àyàfi dédé kọ́bọ̀ kan ńlọ́sẹ̀kù tẹ̀tẹ̀ sí wà lára rẹ̀ ọ̀lẹ̀ náà ó ní bẹ́ẹ̀ ni. قال لك والدة ó lọ níyà قال نعم ó ní bẹ́ẹ̀ ni. yẹn kí gbogbo àwọn ìbéèrè Umar radiyallahu anhu ó ń ṣe lọ́dọ̀ Uwais ibn Amir al láti mà dájú pọ̀ náà lẹ́ni tó ń wá ọmọ bàjẹ́ kó síyàn mú ọmọ bàjẹ́ pé yóò máa ṣèbéèrè ohun tí ń wá lọ́dọ̀ ẹni tí ò yẹ kí èèyàn bá sọrú rẹ̀. gbogbo oúnjẹ tí wàá gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n ti fún nípa rẹ̀ ṣáájú. wípé àti náà ya murad tó ti náà ya kọ́rùnù jáde ló ti wá. ó sì jẹ́ nìkan tó ṣe pé àrùn ẹ̀tẹ́tà láàmú Ọlọ́run fún ní ìwòsàn lórí àrùn ẹ̀tẹ̀ yìí ṣùgbọ́n tó san tó kù sí déédéé ibi tí ọmọ bíi ojú pọ́bọ̀ ẹ̀yọ̀ kan lára rẹ̀ ó sì tán sí ìyá láyé ìyá rẹ̀ ò tí ì kù gbogbo ìbéèrè tí Umar ń ṣe yìí arákùnrin yìí ń dá lóhùn ó sì ń dá lóhùn lọ́nà tó dáa kò fi ìbínú fi dá lóhùn kò sì fi hàn kíkín ni gbogbo àwọn tó ń bí òun léèrè yìí jẹ́ ti jẹ́ ó ń dá lóhùn ó fi hàn pé àwọn èèyàn ọgbà nì máa ń fi sùúrù bára wọn sí àmúmára pọ̀ fún wa faradà wọn ọ̀lẹ́gbẹ́ eléyìí náà ló sì fà á náà fi wà nípò ẹni tá a lè wà wò kọ́ sí ṣàǹfààní lára wọn. téèyàn bá jẹ́ oníbínú fòfò kò ní í ṣe bí léèrè gbogbo olúbèrè tí ó fi dà sí òun náà lára kò ní mọ kókó ntọ́fà tí wọ́n fi ń bí òun léèrè gbogbo béèrè. nítorí àìlèṣe sùúrù òní fún láǹfààní àti máa kí gbogbo ìbéèrè báyìí ó ṣe sùúrù. Umar wa sọ pé sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam yaqul ya'ti alaykum Uways ibn Amir ma'a amdad al-Yaman ma'a amdad ahli al-Yaman. Ó ní mo gbọ́ kí ìránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run ọba kó máa bá ti ń sọ wípé Uways ọmọ Amir yóò wá báyìí nínú èrò tí yóò wá látinú àwọn ará Yemen min muradin thumma min qarni ẹ jẹ́ ọmọ ẹ̀yà murad tó tún jára ẹ̀yà qarni tẹ́ẹ̀nà bí kì í bọ́rọ̀ fún àwọn ẹ̀tẹ́ ń bẹ lára rẹ̀ tàbẹ́rì amínú ilà mọ́wù bí àdérò hàm tọ́lá ń sì wò sàn níbi àrùn ẹ̀sẹ̀ yìí ṣùgbọ́n tó ṣẹ́ dédé ojú òwò tí kọ́bọ̀ lè gbé ọ̀sẹ̀ kù lára rẹ̀ lẹ́hùn wà lídẹ̀ ó ní ìyá kan ó wà bí ha bọ́rù ó sì jẹ́ ọmọ ó sì pé ń gbọ́rọ̀ sí ìyá rẹ̀ yìí lẹ́nu tó ń ṣe dáadáa sí i lẹ́wọ́ aqsama ala Allahi la tí arákùnrin yìí bá fi lè búra lé ọlọ́run ọba lórí nítorí tí torí rẹ̀ búra lọ́lọ́run lórí yẹn ọlọ́run bójú ọ̀sẹ̀ a jẹ́ pé èèyàn ńlá ni ẹni ọlọ́run ni. فإن استطعت أن يستغفر لك فافعل tó bá rọ̀wọ́ Umar lọ́rùn epo orí ó wá tọrọ kọ́bọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run síbẹ̀ subhanallah. Ànábì sallallahu alaihi wasallam ó ń fi eléyìí kọ́ wa lẹ́kọ̀ọ́ kí ọlọ́run ọba ẹlẹ́dàá ó so orí fáwọn ẹrú rẹ̀ ọlọ́kan àjọ̀kún orí orí tó ṣe fẹ́ lómi ó ṣe fún látàrí ṣíṣe níránṣẹ́ látàrí ṣíṣe lójíṣẹ́ ó sì so orí ńlá fẹ́ lómi láì gbèjíṣẹ́ ẹni tó ṣe pé tó bá búra lọ́lọ́ lórí pé nǹkan báyìí ọ̀sẹ̀ yóò ṣẹ̀ náà. arákùnrin yìí lè mọ̀ mọ́ra rẹ̀ wọ́n làwọn bá mọ̀ ọlọ́run lọ sọ̀rọ̀ rẹ̀ fánàbí sallallahu alaihi wasallam tánàbí náà fi dá mọ̀. títí náà bá tọrọ àforíjì fún wa tọ́lọ́run ní gbà ní. ọlọ́run bọ́ gbà gbọ́dọ̀ fi kọ́ alẹ́ pé orí pọ̀ nínú àlùmọ́ àwọn ẹni tọ́nà wọn bá tó ṣe àgbéga àti àpọ́nlé fún wọn pọ̀ jọjọ nínú àlùmọ́ yìí. báyọ̀ bí ọba tọrọ fún yàn ẹlòmíì lè tọrọ fún yàn. ó ti tó Umar ó ní ìwà ànábì sallallahu alaihi wasallam wàhálà tí wọ́n máa ṣe sọ́fún ṣe sọ́sì lórí pé màá wá òwe ìṣúná àmìrì kò ní í fẹ́ bá mi láàmú n bá pé sẹ́yìn ó kúkú tọrọ àforíjì fún mi. ìmọ̀ òlẹ̀ pé wá Uwais ibn Amir al-Qarnika. torí tẹ́ ẹ bá ṣe làákàyè sí ntí ẹni tó gba àdéhùn wa kò sẹ́yìn tọ́sọ ẹ̀rí pé wàhálà kékeré kan ní Umar. ọdún àkọ́kọ́ tó sì ń wá akọ́ lórí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ́lọ́run tó ní oṣù kùngẹ́rì. gbogbo gbàtàrà yamani bá ti dé yọ́ọ́ sáré Uwais ọmọ Amir láàrin yín bí wọ́n bá ti ní òsì yóò tún lọ àárín àwọn Yámánù míì títí tọ́lọ́n fi wá fi ṣe kòǹgẹ́. ẹ mọ̀ kí tó bá pa nàbì gan lọ́lọ́run sóore kan fún ọlá tàbí àjùlọ àwa gbàgbọ́ pé èyí tọ́lọ́run ti fánàbì sallallahu alaihi wasallam ó jùlọ àmì lóyún látara àwọn àdéhìí púpọ̀ nínú wọn ni àdéhìí Ibn Khayyad lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam àwọn Yahudi ti màkàn wọ́n ń pè ní Ibn Khayyad àwọn nǹkan àbàmì tọ́gbà àwọn èèyàn lẹ́rù ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ ẹ̀rù á ń ba àwọn èèyàn kọ́mọ̀lọ́jọ́ dàjálì wọn ní ó fìtínà gbogbo èèyàn ṣé abájọ arígbèdà jáde láti sùn wọn sì gbé láàrin wa ẹlẹ́nu ká pa kí gbogbo aráyé sinmi bẹ́ẹ̀ ni Umar radiyallahu anhu ló múra ìpalẹ̀mọ́ kó wọ́n pa ìkàlùkù òsìmì. ìgbàlá Ànábì sallallahu alaihi wa sallam ti bá wọn ẹlẹ́sìn wa sọ pé ènìyàn kò mí pẹ̀lẹ́ ń tọ́sọ́ lọ pààlẹ́ yìí tó bá kéde díẹ̀ náà ni ọlọ́run àti fún ọ lágbára láti rí pa àná ẹ̀kíṣe èkó mọ́ ọ ṣùgbọ́n ènìyàn gbà ní lágbàtàn lọ́wọ́ rẹ̀ tó bá kó náà ni ànábì ló wọn bá wa pa torí kò sí ń tọ́lọ̀ wọn bá fún ànábì kan láǹfààní kó lè rí sí i. Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run ní fún láǹfààní àti rí iṣẹ́ jù lọ. Tòṣùgbọ́n gbà sáà náà ti ṣe ìdánwò fún wọn rí kékeré sùn ní Dajjal. Torí ẹ̀ ẹ bá rí pé ànábì bá ní òwò yìí. Gbogbo ọlá tọ́lọ̀ fún ta ní law aqsama ala Allahi la abarrah. Tó bá búra lọ́lọ́ lórí ọlọ́run ọba ọba mú kí ìbúra rẹ̀ ọ̀sẹ̀ a mọ̀ pé ntọ́lọ̀ ń sèfà nàbí sallallahu alaihi wasallam jù bẹ́ẹ̀ lọ. sẹ́fọ́n náà sọ pé walaw annahum zalamu anfusahum ja'uka fastaghfirullah fastaghfirullah wastaghfara lahum ar-rasul lawajadullaha tawwaban rahima. tó bá yẹ kí ngbà tán ṣàbòsí sórí ara wọn ni wọ́n bá wá bọ̀ wọ́n bá wà nàbí sallallahu alaihi náà bá sì tọrọ ànábì náà bá sì bá wọn sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ tawajjadullaha tawwaban rahima wọn bá bọlọ lọba olùgbà tútù bá àwọn ẹrú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ olùkèké wọn lọ́pọ̀lọpọ̀ alẹ́ ìbá tọrọ àforíjì fún wa ó ti tó wa kí ló dé náà náà sì sọ pé tọ́ ọ rí ìwọ yìí. tọ́ bá lè tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ bọ́ tọrọ àforíjì síbẹ̀ ẹ̀kọ́ làná sì ń pọ̀ pé orí nínú ẹni tọ́lọ̀ ń bá sì ní kó orí ọmọ àṣàn gbọ́wọ́ rẹ̀ òbúrú fẹ́ni tó rà tó sàábì ànábì gan kó náà tún gbà nínú lọ a. rí i pé ẹnìkan ò sí tó lè bọ́lọ̀ ń forí jìn àwọn ẹ̀dá rẹ̀ lórí ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lọ. nínú ìsìláàmù yìí àti tí wọ́n ń ṣe kí ìsìláàmù ò tó dé. ọlọ́run ò fi lé ẹnìkan lọ́wọ́ ẹ̀tọ́ máa bá ń forí jìn wọn lórí ẹ̀ṣẹ̀ tá a àforíjì táwa lè ṣe gẹ́gẹ́ bí èèyàn òun náà ní ká ṣàforíjì ìfẹ́ni tó bá ṣẹ̀ wá gẹ́gẹ́ bí èèyàn tá a jẹ́ kálá foríjì àmọ́ pé ìwọ sẹ́lọ̀ ní ọ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ìwọ sẹ́lọ̀ nísìn ọlọ́mutí ọ̀sẹ̀lọ̀ wọn náà bá wọn ṣe é gún wọn bá wọn sọ̀rọ̀ wọn bá wọn sọdún àwọn aláàlẹ̀ lẹ́yìn ẹnìkan wá sọ pé òun bọ́lọ̀ ń forí jìn ọ́ ọ́dájú pé ó ń tin ọ̀gbádùn ọ̀tayọ ayé rẹ̀ pé bọ́lọ̀ ń forí jìn àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run náà ló lè forí jìn ẹ̀dá tẹ́dọ̀ ó fi rá forí jìn ẹnikẹ́ni nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá kò sí bó ti ṣe lè ga tó kò sí bó ti ṣe lè pọ̀ lọ́lá tó kò lè bọ́lọ̀ ń oríṣi àwọn ẹ̀dá rẹ̀ lẹ́yìn ọlọ́ ǹdọ́kà lè ṣe ni kọ́ba ni sọ̀rọ̀ àforíjì wàlẹ́wò ẹnìhùn ẹ̀wọ́lẹ̀mù ànfọ́sọ̀ جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما لكن بتسابوا سيدو لي أراهم وما بوا النبي صلى الله عليه وسلم دوري كنت ànábì kọ́ ní òforíjì wọn gbà táwọn afọ wọn wá tọrọ àforíjì lọ́dọ̀ lọ ànábì náà wá tọrọ àforíjì fún ọ tọrọ àforíjì fún ìsìnkú ànábì náà wá bọ́lọ̀ òforíjì wọn. ànábì sallallahu alaihi wasallam ń sọ fún Umar níbi tí tó bá rí Uwais ibn Amir al-Qarni tọ́ ọba lè tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ bọ́ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run fáfáà síbẹ̀ ó túmọ̀ sí pé a á tọrọ pé bá ń tọrọ àforíjì ni àì tọrọ pé bá ń àì tọrọ pé forí jì mí lórí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lọ àì tọrọ rẹ̀ tán lè bá wa yé wa àǹfààní kan ni o tó wà nínú tó o bá lè rí òwò yìí ibnu Amir al-Qarni tó bá lè tọrọ lọ́dọ̀ rẹ̀ kó tọrọ àforíjì fún ọ fáfàlẹ̀ tó bá ṣe é pín Umar radiyallahu anhu tó bá fẹ́ tọrọ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó foríjì òun àkọ́bọ̀ ń tọrọ àforíjì ẹ wọ́n pé àforíjì sànàbì lè bá a tọrọ òun náà ni lórí ètò ti síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ولو أنهم إن ظلموا أنفسهم tó bá ṣe pé ńgbà tí wọ́n ṣàkóso sórí ara wọn ẹni kí ṣáájú ọ̀rọ̀ yìí já òǹkà wọn á bọ̀ astaghfirullah wọn á tọrọ àforíjì lọ́dọ̀ Allah wastaghfara lahum ar-rasul ìránṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam náà wàá tọrọ àforíjì fún wọn lawajadu Allaha tawwaban rahima. wọn wá gbọ́ ọlọ́run ní ọlọ́pọ̀lọpọ̀ gbígba túbá àwọn ẹrú ẹ̀ tó bá túbá olùṣèkẹ́ wọn lọ́pọ̀lọpọ̀. eléyìí túmọ̀ sí pé bá ń tọrọ àforíjìn ó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí mo ti tẹ̀ síwájú kò ní í ṣe pẹ̀lú ìjìnbọ̀. tó anábì sallallahu alaihi wasallam ṣe ń bá Umar sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tọ́nà ti fi màá tó ti fi yé wípé ikú tòun ó síwájú ti Umar. Umar radiyallahu anhu yóò sẹ̀mí lẹ́yìn ikú o. Tẹ́tí Umar bá wá ń sẹ̀mí lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam kò ní sẹ́lọ̀. Káti ẹ̀pá ànábì sallallahu alaihi wasallam bá a tọrọ àforíjì lórí ètò ti ṣe ṣáájú lójú ayé ànábì sallallahu alaihi wasallam. Àwọn ẹ̀ṣẹ̀ tó bá wá sẹ̀ lẹ́yìn ikú ànábì nǹkan òun lọ̀rọ̀ bá. Tọ́ ẹni ẹ تفعل إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما إذا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر أنا أقول بأس أفريد أنت تستواج أتيت بين إنه سيرفون يقولوا أما سي àforíjì yẹn tó ti síwájú àti èyí téèyàn ń ṣe gbẹ̀yìn kì í fún yàn. a sọ pé lẹ́yìn kí ẹ̀rọ dáàlì kẹlẹ̀ nàbí sallallahu alaihi wasallam rabbihi azza wa jalla eléyìí jẹ́ ntọ́lọ́ ní ti fún ànàbì sallallahu alaihi wasallam olùwà ẹlẹ́dàá wa tọ́ga tó gbangba. ẹ̀yà àgbọ́kọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ fẹ́ lòmù wípé wá o àbí òyìn wá o gbogbo tó bá ṣe sẹ́yìn àti tó bá ṣe tẹ̀kọ́ àyàfi ń a gbọ́ nípa àwọn alubẹ́dìrín eh, alubẹ́dìrín àwọn tó kópa nínú ogun bàdàn agbọ́ntọ́jọ́ bẹ́ẹ̀ ń pa wọn. nítorí pé nínú fáwọn sọ̀hábà ń ga ipò gíga tó ga púpọ̀ ni àwọn tó kópa nínú ogun bàdàn ìní wọn wà yàtọ̀ sẹ́ni tí ò kópa ń bẹ̀. tó bẹ́ẹ̀ tó máa ń sọ̀rọ̀ nípa ìtàn ìtàn gbésí ayé àwọn sọ̀hábà kọ̀ọ̀kan. nínú àwọn síra tó máa ń ṣàlàyé ìtàgbésí ayé àwọn sàhábà gẹ́gẹ́ bí al-Isti'ab ti imam ibn abdulbar al-Isaba ti imam ibn hajar usudul ghaba ti al-imam ibn al-Athir alùpùpù tó máa ń ṣàlàyé sàhábì kan tó bá kópa nínú ogun bàdà wọn alágbájá wọn alágbájá wọn máa ta ọmọ wọn máa tó là tó ti naa yà bá yàrá ìjáde al-Badri. tó kópa nínú ogun Badr ọ̀gá púpọ̀. Hafiz ibn Abi Balta'a radiyallahu anhu ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan òun náà ní kó salami ìgbésẹ̀ sanabi sallallahu alaihi wasallam fẹ́ gbé lórí àwọn ará Mẹ́kà nípa kọ́fẹ́ fogun jà wọn. sanabi sallallahu alaihi wasallam bá sì fẹ́ jà wọn kan lógun. ń fi ọ̀rọ̀ nípa bòmí ìbò lójú ni. Bí ká sọ pé a fẹ́ ja àwọn ará kútúwẹ́ndì, a fẹ́ ja àwọn ológun A wàá sọ pé odò ọba la fẹ́ lọ. Tí ó fi jẹ́ pé ará kútúwẹ́ndì ọ̀nà ti táwọn wà ní lókè ọ̀yà. Àwọn alódò ọba ń sàlẹ̀ ọ̀yà. làwọn ń lọ. lọ́nà tó ṣe pé ẹnìkan nínú àwọn ọmọ ogun gan kò ní mọ ibi tá lọ. àwa lè mórí lọ́nà odò ọ̀bà. kó a jẹ́ pé láàrin kékeré láti lọ rí. àwọn a máa gba ojú ọ̀nà ibi tí gbogbo èèyàn gbà títí tá a fi fi pa dé kangara kótó ẹnjì yẹn tá a fẹ́ lọ jà lógun. Háàpẹ́ ó ti wá mọ̀. fáànàbí ọjà àwọn ará mẹ́kà lógun. ha pé ó sì níyàwó mẹ́kà àtọmọ àti dúkìá. ẹ̀rù wa ń bà á fáànàbí sallallahu alaihi wasallam tó bá jẹ́ ará mẹ́kà lógun. ìyàwó ọlọ́bọ̀ sínú ẹni tí wọ́n mú lẹ́rùgùn àtàwọn ọmọ. ìdúkìá òun ó sì mọ́ padà di gànímà. torí wọ́n máa ń pe arìnrìn-àjò obìnrin tí ń dá rìnrìn-àjò lédè lárúbáwá wọ́n máa ń pè wọ́n ní va'ina ọwọ́ akọ̀wé ó fi lé lọ́wọ́ títí ó bá dé mẹ́kà lọ́ọ́ fi wé ilé àwọn alágbádá àmẹ̀dòdó òòlà tí wọ́n ṣe abẹnugan nínú àwọn ará mẹ́kà lọ́wọ́ nínú rẹ̀ ànábì ń palẹ̀ ogun mọ́ ọ ọmọ abayin lójijì àyẹ̀dì sọ̀rọ̀ láàdì sẹ́lẹ̀ wọ́n á sọ fún apá kan náà àwọn sàhábà ẹ̀gbọ́n ẹ̀sìn yín ẹ sáré tètè kẹ́ ẹ lọ sẹ́bùrú arábìnrin kan tí ń dá rìnrìn àjò láyè báyìí báyìí láàrin Mẹ́kà sí Mẹ́dínà ọlọ́run ti sọ fún àdàbí sọ̀rọ̀ láàdì sẹ́lẹ̀ ẹ rí ìwé kan tí wọ́n fi rán an ayé tí wọ́n máa ń kọ ìwé sára wọ ni àbí ara eegun ẹran àbí ara ewé pòógì ẹgbà ìwé ńlọ́wọ́ rẹ̀ wọ́n lọ Ali ibn Abi Talib radiyallahu anhu ń bẹ láàrin wọn wọ́n sì bá obìnrin yìí lẹ́yìn eré tètè ìwé kan ń bẹ lọ́dọ̀ wa arábìnrin yìí ti sọwọ́ sí wa ó ní ìwé àbí ńlá ọlọ́mọdé mi ò mú ìwé kankan gbà ìwé kankan lọ́dọ̀ ẹnì kankan o tó fún wa ń wé ní pẹ̀lẹ́kùtù àbí ká pọ̀ ọ́ lásọnù yẹ́bẹ́yẹ́bẹ́ ká sọ sí hò ká fi máa fi tọ́ ọ ká fi há ẹsẹ̀ mi jẹ́jẹ́ o ìwé nìyí ẹ bá gbé ìwé lẹ̀ wọ́n sì fi ilẹ̀ kọ́ máa lọ torí wọn ò ní kí wọ́n tún mú wá ìgbà tó ń mú èdè tí wọ́n kà á ẹ bá di àtọ̀dọ̀ Hatib ibn Abi Balta'a táwọn abẹnugan àwọn Quraysh níbi títí sálámì gbànàbí ọjà àwọn lógun ẹ̀ẹ́n àpé kí lè má ṣé ẹsẹ̀ kẹfẹ́ rí láyìn ìmọ̀ nìyí abẹ́ẹ̀dì mùnáfìkì lẹ́yìn ìmáànì àwọn ànábì sallallahu alaihi wasallam òun ṣe kèfèrí bẹ́ẹ̀ ló wọ́n ṣe mùnáfìkì ìtọ́kànṣẹlẹ̀ ní kó òun lọ́ máa níyàwó ní dúkìá ní mọ́tà ẹ̀rú wa ń bọ̀ lórí wọn. ọ̀rọ̀ nǹkan ọmọ sí wọn iná ló ń sè àmọ́ kìí ṣe pòǹdì kèfèrí àbòǹdì mùnáfìkì. Ànábì sallallahu alaihi wasallam wọ́n gbọ́ wọ́n ti gbà ẹ̀mọ̀ pa Ànábì sallallahu alaihi wasallam kọ̀dà sí tiwa o kúrúǹtù la wa o wàláì kúrúǹtù ni wa mọ́tàrà rẹ jẹ́ kó máa kó dòdò rọ́ síra rẹ léjìká o òdòdó tí wọ́n bá ń kó síra léjìká ìyá díẹ̀ ni ẹ̀mọ̀ pátẹ́gùn onígbègbè dànù ọjà máa ń kankan òfútù fẹ́ tẹ ẹ̀rọ lásán kí lọ já wọn kúrò yìí anabi sallallahu alaihi wasallam ya'lamu min Allahi ma la na'lam ó máa ń mọ̀ látọ̀dọ̀ ọlọ́run táwọn ọmọ sẹ́mu kí tí ọlọ́run máa wá bá làyé tí ọlọ́run ni wá ń bá o mo rò pé yọ ọ má ti àmàlà wọn sọ fún mi pé nǹkan kan irọ́ lásán làákùjẹ ń kó yóò tán torí pé òun kò ríra kankan irọ́ lásán tó anábìíní òbúrò agbó àgbà ẹ Ali ibn Abi Talib ní kíni ẹjẹ á gbé orí ẹ àwọn kan ní sọ pé ẹjẹ á gbé orí wèrè sẹ́yìn pé yorùbá ẹ̀yìn ti gbogbo ẹ̀ náà wèrè <laughs> ọlọ́kadà kan ọkọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹni kan fíìsì agbójá wèrè <laughs> yorùbá lẹ́wọ̀ mo ronú jọ̀kọ̀ wá ní inú ah, di wèrè wèrè wèrè lédè yorùbá ó ti pọ̀ jù náà ẹ̀yin fẹ́ ya wèrè. Ah, ah, ǹjẹ́ ẹ̀fẹ́ ẹ ti lè máa fi pé ètè fúnra yín gbogbo ọ̀rọ̀ wèrè àbí àyè ti ṣe wèrè àbúkẹ́ ṣe wèrè ni. àwọn olùbílà sẹ́wọ̀n kí tó wá sẹ́yìn nípa ẹja fi orí wèrè tòun ni ẹja fi orí ẹ̀ fi rọ́ nípa anábìnrin àfilẹ̀ nítorí pọ́kàn nínú àwọn tó kópa nínú ogun bádàrú látẹ̀sẹ̀rì ibi tá à ń lọ ọ̀ma. لعل الله قد اطلع على آل بدر فقال اصنعوا ما شئتم فإني قد غفرت لكم tó wàá mọ̀ ní. wọ́n lọ́n ti wo gbogbo àwọn tó kópa ní ogun Badr. ìlà tó ní lọ tó bá wù ní kẹ́ máa ṣe ó ti forí jìn. Bẹ́tà sọ pé Ànábì sallallahu alaihi wasallam la arákọ̀ọ́lẹ̀ pé ọlọ́run ti ṣàforíjìn tó síwájú àti tí ó gbẹ̀yìn ní ẹsẹ̀ rẹ̀. tó àwọn ará Badr náà jọ bẹ́ẹ̀ nítorí pé ẹ máa ṣe ń tọ́ bá wù yìí mo ti forí jì Umar sì ń bẹ láàánú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n bá rí ìwé alqarni kíkọ́ bọ̀ tọrọ àforíjì torí ẹ̀jẹ̀ máa àwọn èèyàn ti fojú di èèyàn ṣe tẹ́ńbẹ́lú ara rẹ lọ́mọ wàhálà ò tiẹ̀ tún dára rẹ mọ̀ pẹ̀lú ìbora wàláhì ọ̀dára rẹ̀ nítorí irú wẹ́ẹ̀sìn ẹ̀kọ́rẹ́yì kọ̀dájú pọ̀ dára rẹ̀ nítorí pé lè wọ́n ń pè nínú karamatul awliya àpọ́nlé tọ́lọ̀ máa ń ṣe fáwọn wàlí rẹ̀ wàlí kìí sábà mà tí ọlọ́run lè mú káwọn nǹkan tó kóni lágara tó dání ń jàkadì tí ọ̀rọ̀ nǹkan mi èèyàn lásán láti ṣe ọlọ́run lè mú ṣẹlẹ̀ lọ́wọ́ wàlí yìí mà ṣáàjú kó tó ṣẹlẹ̀ níṣẹ́ a lè jókòó bá ṣe jókòó ìkójọ bẹ̀rẹ̀ báwọn kan nu akárí kójọ ọ̀pá wọn bí wọ́n sì sológun òfò bí wọ́n sológun àdánù ẹ̀rọ báwọn ológun òfò ológun àdánù kí ló máa ń ṣẹlẹ̀ ń tiwọn alìjẹnu bá dáńdà yá ìlú bá rọkà yá ìlú bá kàkàdé ìlú dàdàdà sí ìlú wàhálà sí ìlú mùsíbà sí ìlú báyà wọn ni wọ́n tan ọ̀mbrẹ́là lórí ọ̀daràn táwọn ò rí mùsùlùmí bí lò. ṣùgbọ́n ẹni tó jẹ́ ni ọlọ́run gbẹgbẹgbẹgbẹ tó jẹ́ waliyullah tó lọ́n fẹ́ ti pọn ẹni pé kẹ́ ẹ̀ mọ́ ìpele yìí ń bẹ́ nù àwọn ẹni mi táwa lẹni ọlọ́run alladhina amanu wa kanu yattaqun àwọn tó gbọ́ lọ́n gbọ́ tán sì ń payà rẹ̀. ẹ sàn rí i pé òórùn mú burúkú ọlọ́run sì ní kí òjì kọ́ sẹ́lẹ̀ lórí òrùn ọ̀pá òjò ń rọ̀ ọlọ́run nìkan mọ̀ kọ́ mọ̀ pa. adébì kan afẹ́ kọjá kò tí bá ṣe lè fẹ́ ṣe tá à ní kẹsẹ̀ bòbò òun sì kọjá lórí omi bígbà téèyàn torí àpáta ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa pè ní kí karamatul awliya wàlí yẹn ọmọ kó lè ṣẹlẹ̀ sóhun kó tó ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ wàlí yẹn lẹ́nu kalẹ̀ kí nǹkan wọn tó ṣẹlẹ̀ pé ntí wọn náà rí gbọ́wọ́ mi lónìí yọ yọ lẹ́nu toró náà mọ̀ tẹ́lá ti fi tẹ́nìkan lérí bẹ́ẹ̀ kí ni ológun òkú torí ẹ̀ tẹ́nìkan kún ṣe tọ̀rí pọ̀ ó ti di wàlíì ó ti wà sọ́là wọ́n sọ̀rọ̀ ìlànà tẹ́lẹ̀ tẹ́tẹ̀ kún òde dáradà kúfúrú ọlọ́run ṣàánú wa ẹ̀rí fáwọn ti máa lérí léka tọ́rọ́ ti ní onípọ̀pọ̀ ànábì Musa lé òun lóòka ànábì Sulaimana ẹni tó jẹ́ wọ̀lú lódodo ń gbọ́ ọmọ ntọ́nà lé ní kọsẹ̀lẹ̀ gbọ́wọ́ torí rẹ̀ kò ní lérí lénu àmọ́ nàbí ọlọ́run àwọn ìrántí ọlọ́run wọ́n lè ti lérí rẹ̀ ó sì lénu rẹ̀ nítorí pé lára ntọ́lọ̀ ń fún wa tí wọ́n máa jámì kí wọ́n já nàbí ọlọ́run ó náà ní mọ̀jísà mọ̀jísà wọn pe tiwọn kìí ṣe karama ọlọ́run kan fi pọ́n àwọn ètò bá ṣẹlẹ̀ gbọ́wọ́ wọ̀lú ọlọ́run fi pọ́n lẹ́ni àmọ́ mọ̀jísà ìṣẹ́ni ń jà sí wọn bẹ́ẹ̀ ó ní ẹ́ tẹ́bá ní mi sá ànábì ẹ̀yin náà ṣerú ẹ̀. nípa lọ gbé pọ̀pá kúrí kan wá ọ wá ní látara gbé ìrókò látara gbé ńlá látara gbé àràbà náà ni wọ́n ti mú pọ̀pá o pọ̀pá yẹn ó máa ń ṣiṣẹ́ bíi pọ̀pá ànábì Musa ọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ dànù. mo rò pé yé wa ẹ̀mọ̀ kí Nàìjíríà ń bì ẹ̀yin lẹ́ẹ̀lẹ́ nìkan tó ní pọ̀pá ànábì Musa ó tún ní di oríjìnà ọkọ̀ sára plate number mọ́tò rẹ̀ nǹkan bẹ́ẹ̀ náà já bẹ́ẹ̀ náà ni èsì nàìjíríà nìkan àwọn agbọ́yanu agbọ́yanu rọ́ kápẹ́ bẹ́ẹ̀ ó pa ife nígbà tí a lọ sí tọ́kì kan wọ́n á mú aka wọ́n á mú adé àfin ẹni tó jẹ́ áàkìrù sàlàfíìn ọ̀sùmánìyìn ẹni tó gbẹ̀yìn nínú àwọn ọba ọba àwọn ọ̀sùmánìyìn á àfin ga nínú nǹkan tó wá wà ń bẹ̀ ni museum metcalf nínú museum yẹn wọ́n fi pọ̀pá kan tẹ́rẹ́ wọ́n fi hàn pé pọ̀pá nàbì Mùsá. àwọn èèyàn nínú àwọn aṣọ kó lọ wọn bá fẹ́ máa ya fọ́tò pé ah, káwọn ọmọ dípò pa ànábì musa ti rí káwọn fi múròyìn lọ lé wọn ní náà màmí náà tẹ̀sù yẹ kó wọn ya fọ́tò mi yá múròyìn pọ̀pọ̀ ànábì musa lọ lé pọ̀pọ̀ tẹ́rẹ̀ kàkọ́dà kò tó pọ̀pọ̀ àwọn fúlàní ẹ sì mọ̀ pé pọ̀pọ̀ àti ànábì musa ti fẹ́ ti ṣe mistake nù ọlọ́run bá bi ànábì musa léèrè. Ike kí nìkan ti ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀? Ọ̀lẹ̀ hiya àfáàì. Ó ní pọ̀pá mi nù. Àtẹ̀wọ́tẹ̀ wà lẹ́yìn ha. Mọ̀ ọ́ máa fara tọba rẹ̀. Ṣé pọ̀pá tẹ́rẹ̀ ni Musa ń fara? Mo rò pé yẹ wà àhóṣù bí ha àlẹ́ àwọn yìí. Má sì máa fi já koríko fáwọn ẹran mi. Wàlíyà fi ha máa áribo ọ̀kúrọ̀ mo tún láwọn àǹfààní mi tí mo máa fi ṣe tí kò pa tẹ́rẹ̀ kò tó ti fúlàní àwọn rọ́ọ̀bù kù wọ́n tún gbé lára ní kábẹ́ àbá òun funfun nígbà ah, tí wọ́n ṣe ṣe kọ́tìnì rẹ̀ tán ó lè lè ti jẹ́ wọ́n ní à ah, láwọn ni anabi Yusuf ni ẹ̀ à ah, á <laughs> jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó gbóná bí àkà gbóná Nàìjíríà nìkan náà lọ wà àwọn òkúrọ̀ wọn fọ́n káká káàkiri eléyìí jẹ́ bó ti jẹ́ mẹ́. Táfẹ́ ló ń bẹ̀ ni pé ọlọ́run bẹ lẹ́dàá wọn. Ó máa ń sọ láfààní tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀. Ṣùgbọ́n ọlá yẹn ó ní í ṣe lọ́pọ̀lọpọ̀ gbà tó bá jẹ́ ọlá tó ní bòkun ó ní í ṣe pẹ̀lú ẹ̀yẹ wúru ọlá tó náà ń ṣe fún Umar radiyallahu anhu. ìkíkú gba ọ̀nà kárí illa salaka ash-shaytanu fajjan ghayra àfi kí ṣètọ́nù ọgbọ́n nà mí nínú karamatul awliya wallahi. ṣètọ́nù sọ pé burú bàjẹ́ tí wọ́n máa ń pèsè fún sọ̀lá àti ọ̀sà yóò mọ ọ̀hún tẹ́ máa ń ṣe kọ́mọ̀ yóò tún padà wá títí tẹ́ tún ṣe kọ́mọ̀ tẹ́ máa ń ṣe kọ́mọ̀ yóò tún sá ọ̀fẹ́ gbọ́ gbogbo àwọn gbólóhùn. tí bá ti wá sí Allahu Akbar tẹ́ bẹ̀rẹ̀ sí ní fi sọ̀rẹ́ à ìsọ́ni ọwọ́ àwà ọmọ aràn ọ létí gba nǹkan tó ti gbàgbé gbòǹtì wọ̀ rántí má tó gbàgbé ni ọ̀rántí ni kí ni bóun ni wọ́n ṣe rí báwọn gbogbo ẹ̀ ni wọ́n máa rán ọ létí ṣetánì tó burú tó báyìí ẹ̀dá ọlọ́nkan wa ń bẹ̀ tẹ́tí tí ń bá ń sọ ọ̀nà kan bọ̀ ọ̀nà ń fún àbọ̀ fẹ́ ṣetánì pẹ̀lú jọba gbà ìmánì nù ẹnu tó bẹ́ẹ̀ lómi ṣe ga nínú ìmánì lẹ́lómi ga nínú ọ̀ràn àdá tọ́jú ìmánì ló gbẹ́rú mọ̀ débẹ̀ ẹlòmíì àtúnwọ̀n àti ṣetánì ní nínú gbogbo nǹkan tí máa ń ṣe láyé yìí nítorí pé ó ti sọ̀rọ̀ alẹ́ fún ṣetán látàrí ẹ̀ṣẹ̀. ẹ wá wọ Umar radiyallahu anhu tí wọ́n ń sọ fún ètò ọba rí Uwais ibn Amir al-Qarni tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́bọ̀ tọrọ àforíjì. Umar yìí náà ọ̀kan nínú àwọn awliya rahman kódà nínú àwọn wàlíì tó olùsìkejì nínú àlùmáyì. من أبو بكر رضي الله عنه عمر في خطبة لمدينة عمر في صورة وهو مبتار لسجوب العراق كيف تفعل فا؟ تفعل في نمبر في تلولون تلولون كنين جبل قل يا ساري الجبل يا ساري الجبل ìwọ sáríà ibi tápàtà wà ní kẹ́ mórílé ibi tápàtà wà ní kẹ́ mórílé ibi tápàtà wà ní kẹ́ mórílé gbogbo èèyàn ń gbọ́ kò yé a Umar ṣe a lè pa kàlífà ń jarán àwọn ọmọ ti sọ Umar náà sì sọ lè àbá nígbà táwọn ọmọ ogun darí dé wọ́n ní àṣẹ tó ìwọ Umar agbó àtijẹlé lọlọrun fi yọ wá سبحان الله نينو كرامات الأولياء إليه ثم سكين وانا أما وليه نتان إسي في ماني وفي تان تان في بلد القيامة ونتي أفي باسي ماني وباسي ما ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون ẹnitọ́ gbọ́lọ́ngbọ́ tí sì ń bẹ̀rù tọrọ lọ́dọ̀ wẹ́ẹ́ ọ̀tọ̀rọ̀ àforíjì fún. lódodo àwọn òbúkátà nínú Islam ká tó rà àforíjì ká ní ìṣẹ̀lẹ̀ ọbẹ̀ nìkan tó kọ́ bá tọrọ̀ àforíjì ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ tọ́lọ̀ fi kọ́ wa báyìí a rí inú dáná fi kọ́ wa. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما lọ́n kọ́ alẹ́ kọ́ mẹ́ pé fún àwọn sábòtí sórí ara wọn tó kọ́ lọ bá ànábì wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀lọ́ ànábì náà wá bá wọn tọrọ àforíjì. ànábì sì ń kọ́ Umar níbi pé tó o bá rí Uwais ibn Amir al-Qarni tó o bá lè tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ bọ́ tọrọ àforíjì sí rẹ̀. Òfin hàn pé kò burú kí èèyàn lọ bá irú ọlọ́run kan táwọn wò pé ni ọlọ́run ti máa ń sin lọ kìí ṣe lọ́run lọ títí ó máa ń tẹ̀lé tọ́lọ̀ máa ń tẹ̀lé tí Ànábì sallallahu alaihi wasallam kìí takò ẹ bá ń tọrọ àforíjì kò sí nǹkan tó burú mẹ́rin làákín bí sọ̀rọ̀ ó jẹ́ pé ní tẹ́ lọ bá wọn ó sì ń bẹ láyé láyé kò ì tí ì kú kò ì tí ì kú torí pé kù kò lè tọrọ àforíjì forí ara rẹ̀ á ń bọ̀sibọ́sí yọ tọrọ rẹ̀ fẹ́ lómi ẹni táyà lè ṣe náà máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ẹnì kí ẹ tọrọ kankan lọ́dọ̀ èèyàn ní فكانوا تقول ولو أنهم إن ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما wọn wá bọ̀ wọn wá bọ̀ lójú ayé rẹ̀ ìdí tá a fi sọ pé lójú ayé rẹ̀ sí ìsẹ́yìn kú rẹ̀ náà lọ̀rọ̀ tó tẹ̀lé tí wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ lọ táwọn ẹbí náà tọrọ àforíjì fún ọ tó kù lè sọ̀rọ̀ náà kú ò lè sọ̀rọ̀ náà nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n jagun Badar tán tí wọ́n rọ àwọn kèfèrí sínú kọlẹ́ ìbẹ̀ sínú kòtò jíjìn ńlá tí wọ́n bò wọ́n mọ́bẹ̀. Ànábì wọn ń pè wọ́n lọ́kọ̀ ọ̀kan pé lágbájá ọmọ lágbájá hal wajadta ma wa'ada rabbuka haqqan tó ti rí ntọ́lọ́wọ́n bá rẹ̀ ṣe láti nǹkan kó dòdò. tàmẹ̀dọ́ ọmọ dóòlà tí wọn náà ti bá ntọ́lọ́wọ́n rẹ̀ ṣe láti nǹkan kó dòdò àwọn sàhábà ẹni àwọn anábì tó bá àti náà báwo ló ti máa báwọn èèyàn kan sọ̀rọ̀ bọ̀dẹ̀ joyè fún tí wọ́n ti dòkú mbété. anábì sọ̀rọ̀ bá àti sí náà sọ pé ẹ̀yin ọ̀pọ̀ tí mò ń bá wọn sọ ju báwọn náà ti ń gbọ́ lọ. ìtọ́kàn ni pé wọn ò ní lè dáhùn wọn ò ní lè dáhùn. tòkú ìsọ̀rọ̀ bó o wá ni yóò ti wá sọ̀rọ̀ àforíjì fún ọ lẹ́yìn wọ́n ń sọ̀rọ̀ bí ìtọ̀rọ̀ sàárè kọ́ ọ̀ ìtọ̀rọ̀ sàárè kọ́ ọ̀ nígbà tí wọ́n bá gbé kálukú wá sínú sàárè rẹ̀ tí màlẹ́kà méjì wá bá lẹ́yìn pé wọ́n jẹ́ azraqani wọ́n aláwọ̀ aró aṣíwádàáni wọ́n ti jẹ́ dúdú wọ́n máa bí léèrè man rabbuka wa ma dinuka. ومن هذا الرجل الذي بعث فيكم قل بقول جودا الله ربي الإسلام ديني هو محمد صلى الله عليه وآله وسلم قال داكم كفوا عليه صفة نقبتي منافك أتي كافر أو نو داون أما داون أني توفي ديراني آه آه سمعت الناس يقولون شيئا فقلت ṣe tí mo gbọ́ tára yín sọ lèmi náà sọ àlẹ́rìí nǹkan náà tí wọ́n ń wí làwọn náà wí. tó kílẹ̀ kílẹ̀ máa ń sọ náà rí ẹ̀yin Yorùbá ẹni ibi táyé bá yí ẹ̀yin náà máa bá wọn yí lọ èèyàn tí ò yí olúwa ọba gbà lọ àbí kílẹ̀ máa sọ máa bá wọn yí ó ríran wọnú sàárè rẹ̀ kò má dùn ó di ẹsẹ̀ wọ́n ti oúnjẹ ẹ̀sìn kó dúró dáadáa kó dúró dọ́gba ọmọ bá wọn yí bí bọ́ọ̀lù yá kàrà nù agbada. tán ọ̀rọ̀ tinú sáré yìí dandan kálukú ọ̀sọ́ ọ̀bá àrèsí pọ̀ ọ̀bá àmàrèsí pọ̀ háàhá ọ̀rọ̀ náà nítorí wọn gbọ́ dára yín wílẹ̀ mí náà wí. tán ìlànà fẹ́ fàyọ òun náà ní pé ẹni tí ìwọ tọrọ lọ́dọ̀ rẹ̀ kó tọrọ àforíjì fún yọjà láàyè Umar ní wọ́n ní tọ́ bá rí Uwayy ibn Amir al-Qarni kò tí ì kù tọrọ lọ́dọ̀ rẹ̀ kó tọrọ àforíjì fún eléyìí tó takò àgbọ́yé àwọn akóbórí yóò ní àwọn ẹni tí máa bọ àwọn tó wà nù sàárè àwọn ní àyà tó lọ sọ pé walau annahum idh zalamu anfusahum ja'uka fastaghfirullaha wastaghfara lahumur làwọ́jọ́dọ̀ lọ́hàn tàwọ́bọ̀ rahima kí àyà ńlá ni àwọn dúpẹ́ fọlọ́nfọlọ́ ń sọ̀kalẹ̀ ìdí nu tó fi jẹ́ pé bàbá láláàárẹ̀ á gbé lọ sí sàárè ànábì tójú ọ̀bá rọ̀ á lọ sí sàárè ànábì tá a bá fẹ́ sọ̀rọ̀ nǹkan kan á lọ sí sàárè ànábì ẹgbọ́ àgbọ̀yé tó forí sápá tó fìdí rẹ̀ nù. ẹ̀ní tí nǹkan kan bá ti ń ṣe yẹn lọ sàárè ànábì lánàá bí ọ̀tọ̀rọ̀ àforíjì fa ṣé lójú ayé rẹ̀ àbí lẹ́yìn ikú rẹ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọba ni lọ́kàn jẹ́ wípé àwọn ẹni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ń tò wọ́n sípò fólùmọ̀ ńlá lẹ́lòmíì kọ́dà wọ́n sọ fólùmọ̀ ńlá ń pa Islam lágbàáyé ọlá ibi títí ń ṣiṣẹ́ ilé ẹ̀kọ́ tó wà ní ẹni tí ń kọ́yàn níbi Al-Azhar wọ́n ti wá pólùkọ́ ńlá ni. ọ̀rọ̀ yẹn ẹnu ọ̀kan náà ti ń kọ́ ẹ̀lẹ́ azhar mo ti fetí mi gbọ́ báyìí tí mò ń wò lórí social media. ń sọ pé àwọn dúpẹ́ kọ́ lọ sọ ayà ìkàlẹ̀. ìrẹ̀ tí yẹn bá lálẹ́ àárẹ̀ yóò gbé lọ sàárẹ̀ àná. lójú ọ̀bá rọ àwọn lọ sàárẹ̀ àná. ẹ gbọ́dọ̀ kú sọ. bẹ́ẹ̀ ni pé ṣe kíkọ́ kan máa ń sojú kòkòrò mo fẹ́ lọ lókèèrè mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ mo fẹ́ lọ lẹ́ lárúbá mo fẹ́ lọ kọ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn máa ń lọ yẹn ọlọ́mọdé wọn rọ̀rọ̀ kúrò sí ọ lórí wọ́n má jẹ́ pé májèlé ló gbé wálé ló fọ pọ́ǹgbẹ́ kọ̀ bọ̀ dẹ́tọ̀ máa ń gbé irú rubbish and nonsense ẹ̀ tó ń gbé bọ̀ wá nàìjíríà níbi tọ́nà ti ní kójú àwọn èèyàn ọ̀làdì tí wọ́n ní kó fọ́ ó rí fún ó borí gbé jombo ọlọ́run ti ní káwọn àbí ẹ̀yin sùn ní tẹ́bí ọlọ́run ti ti ẹ̀ ti lajú àbí ẹ̀kọ́ ni ní ìsinmi agboolé yín ẹnìkan ń sàárẹ̀ wọ́n á ní ẹjẹ́ àgbẹ̀ lọ sójú orí wa kí ni ẹgbẹ́ lọ ṣe lójú orí yẹn kan ibi àgbẹ̀ àwọn bàbá wa àwọn bàbá yìí wò àwọn ìbá lágbára kan kó amú wọn lọ mo rò pé wọn á dàbà mí gbà wọn dé sàárẹ̀ àbẹ́ẹ̀kọ́ kàlàǹfọ́ọ̀rì torí di eléyìí arọ àwọn ọmọ ẹ̀yà wa gbogbo lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ìsìn Islam tí wọ́n máa kíyèsí ní sábà ń kọ́ àwọn ọ̀rọ̀ wọ́n sì kíyèsí irú àwọn olùkọ́ táwọn ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. eléyìí ní ìsìn ọ̀kan nínú àwọn olùkọ́ ńlá ni wọ́n ń pè ní Al-Azhar káfọ́ kọ́ subhanallah ní ń rọ ìrọ́kùrọ̀ yìí táwọn èèyàn bíi márùn-ún tó jókòó wọn ajọ́ ẹ̀ lónìí. èmi yóò ti máa rọ́ sáwọn ọmọ lórí náà nínú kíláàsì. bọ́ọ̀mọ̀ sáṣẹ sọ fún mi ó ní ní ilé ẹ̀kọ́ àwọn òun náà kan lẹ̀ lárúbáwá kan. mo wọn á ní ọ̀gá náà olùkọ́ àwọn olóṣù ẹ̀jẹ̀ dín dín fọ́pọ́dì wọn á ní àwọn ọ̀gbọ́dọ̀ máa wọ jàlábíà kí ló dé kí ló ṣe jàlábíà àbí jàlábíà lẹ́yìn pè tó kí ló ṣe jàlábíà tó bá ní àwọn ọ̀fẹ́ kọ́ máa wọ̀ ni wọ́n ju àwọn tó ń ṣe àkídà tòhídì tòhídì yẹn la ilaha illallah ẹ̀yin ń kọ́ ọmọ ẹlẹ́pẹ̀ẹ́sì fúlá wọn á ní kọ́ ọmọ ọmọ ọmọ wẹ̀wẹ̀ àmà àrírí ọmọ ọmọ máa wẹ̀ yóò jọ tàwọn sísè àfihàn tòhí káàní ká máa wọ̀ ó ní kí wọ́n máa wọ súùtì súùtì tí wọ́n súùtì ètè àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin tí wọ́n di okùn mọ́rùn bíi jáàkì ó ní ní kí wọ́n máa wọ̀ kò wá tètè yí àwọn ọmọ àbó yí wọn àwọn náà fẹ́ kó sojú abẹ́ ń ló wá ní tí ọba yẹn bẹ́ẹ̀ yẹ kó fà á tí a sọ àwọn tètè láìláì ẹ̀ ń lọ́gbọ̀n ẹ̀rọ aṣọ kẹfẹ́rí ní ìdíwọ̀n tí ń kọ́kọ́ lọ́wọ́ ọ̀dọ̀ rọ̀ṣọ́ọ̀lù lórí ẹ̀ ká máa kíyè sára ká máa kíyè sára ọmọ mi ti débi tó ti lóun kẹ́kọ̀ọ́ kó tó rí i pé nǹkan bú lẹ́gbẹ̀ẹ́ ṣé n táwọn akọ̀tà sí lọ lẹ́nu ẹ nígboro ọ̀rọ̀ àwọn olùmọ̀tọ́ mọ ìmọ̀ gidi tẹ́ pé inṣàlá o lè kọ́ mọ̀ gidi lọ́dọ̀ ọ̀hún kọjá pé ilé ẹ̀kọ́ ìpáálí lásán lọ́kàn gbà wálé amẹ́kọ̀ọ́ gidi ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀mí ní gbòòrò gbogbo ìlú náà ní irú rẹ̀ wà tó ti rólùmọ̀ gidi ní gbòòrò tó lè kọ́mọ lọ́dọ̀ rẹ̀. tó Uwais al-Qarni Umar sọ fún tó ń gbọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam Umar wa ní fastaghfir li bá mi tọrọ àforíjì fastaghfara lahu Uwais wa tọrọ àforíjì ó túmọ̀ sí pé àwọn sàhábà tẹ̀lé yẹn ọ̀la àyìn ọlọ́run kọ́ wọn lẹ́kọ̀ọ́ gidi. tẹ́mu pé tó bá pẹ́ àwọn èèyàn ayé ìsìn bákan méjì ó lè mọ pé nígbà tí ó jẹ́ pé o ti wá gba ọ̀rọ̀ wá bá àwọn ètò ọ̀rọ̀ àforíjìn pẹ̀rẹ̀ òròpóyè èwo lẹ wá èwo ni nínú tẹ́ẹ̀dà tí ọba ní jẹ́ gbẹrẹ rọ́ọ̀mù wa ni àbẹ́fọ́ àtàrà ti di ẹ̀sùn ti jà lóńtẹ̀ sẹ́wọ̀n pẹ̀lú ẹ̀ dáràn tó àbí kó tiẹ̀ jẹ́ pé à kí ìgbéraga ọkọ̀ pèsè èmi náà lọ́wọ́ à ń bá sọ̀rọ̀ bá o lè kúnlẹ̀ o <laughs> ní tọrọ àforíjì bọ̀ o lè dọ̀bálẹ̀ lẹ́nu ẹ lẹ́yìn táná ti fi yọ pé mi yí ní ẹsẹ̀ yẹn lásán àbí òye wa tó <laughs> ṣùgbọ́n àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò sí ìgbéraga lọ́rọ̀ ìjọra wọn lójú ẹlòmíì tí wọ́n láyè sìn ẹ̀kejì nu ó lè wọ́n ṣe ẹni ah, kẹ ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ ẹ̀yin lọ̀gá mi àdáàkú tọrọ àforíṣi fún mi àná ti sọ̀rọ̀ ń sọ pé ta lọ̀gá wa kò sórí jẹ eléyìí ìyẹn ni pé ìwọ lè ga jù yàn lọ nípò wọ́n lòun ti ṣe àwọn àjùlọ kan fún tó tún ju tiẹ̀ lọ eléyìí ká ṣàkíyèsí ọtọrọ àforíjì fún Umar wa sọ fún pé bọlọ ń lọ báyìí kọlẹ kúfà ó ní mò ń lọ sí kúfà ní ní al-Iraq kọlẹ ọlẹ ọkùtùbọlọkẹ ilẹ àmìlẹ ha ṣé kí n kọ̀wé fún ọkọ mú lọ fún kó mú lọ fún gọvnọ kúfà kọlẹ. أكون في غبرات الناس أحب إلي nítorí mi nígbè kí n bẹ láàrin àwọn èèyàn àwọn èèyàn lásán ló wù mí torí mi ìjọba kọ lẹ́tà fún kí n lọ fún gómìnà kúfà ilé tí wọ́n ń gbàlejò sí àwọn lọ́lá àbí òye wa gbẹ wọ́n lọ fi mí sí ẹ kí n à dáhùn pé ẹ̀yin ẹ̀yọ́ mọ̀ sọ pé à àgbàdára alára ní gbáraga àbí ẹ̀kọ́ ìrọ́lá sùn ẹ wò àwọn ẹni ọlọ́run ẹ wò tẹríba ó ní kí wọ́n bẹ láàrin àwọn èèyàn lérú kómù ó pè ojú kó wọ́n wà níbi tí wọ́n ti máa fẹ́ ah, àlejò gómìnà bí ìbá ṣàlejò gómìnà wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ìṣẹ̀lẹ̀ náà nà ṣe àwọn ọ̀daràn ń bọ̀ tó irú mọ́tò ni wọ́n gbé wọn náà sí. tọ́ nígbà tí ọdún tí ó tún tẹ̀lé lóyìí dé ọkùnrin kan nínú àwọn èèyàn ńlá Yemen ó wá ṣe hajj ọba wa bá Umar Umar wa bi lórí nípa Uwais ó wá ní mo bá mo fi sílẹ̀ ní Yemen níbẹ̀ yẹn rọ́ṣẹ́l bẹ́ẹ̀ lẹ́ni tó ti pé ilé rẹ̀ ó kún fún ó ti ilé rẹ̀ wúruwúru. bẹ́ẹ̀ ni في يمن قليل المتاع yemen كم lẹ́lẹ́mẹ̀dá gbogbo يرو tí توان bẹ́ ديالو lò عمر وأنا يعني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وقلت النبي صلى الله عليه وسلم سقوا يأتي عليكم أويس بن عامر مع أمداد من أهل اليمن من مراد ثم من قرن كان به مرض فبرئ منه إلا موضع درهم له والدة هو بها هو بها بر لو أقسم على الله لأبره فإن استطعت أن يستغفر لك فافعل فأتى أويسا وقال استغفر لي فقال أنت فقال أنت أحدث عهدا بسفر صالح فاستغفر لي فقال فقال لقيت عمر قال نعم فاستغفر له ففطن له الناس فانطلق على وجهه gbàtí oníṣẹ́ wa sọ̀rọ̀ bí àwọn ẹrù lè wé ó ti ṣe wà wúruwúru fún Umar má tuntun tó gbọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa rẹ̀ o tuntun wí. gbàtàràkùnrin wa gbọ́ pàtó náà padà dé yamani náà bá ní sọ tọrọ àforíjì fún un. Kuwait ọba tọrọ àforíjì. Kuwait bá sọ fún pé ebi wọn náà ṣe tìrìn àjò déèdì. Wọn náà tọrọ àforíjì fún un. Òun náà bá tọrọ àforíjì fún un àwọn èèyàn wá rí Uwais pé tọrọ àforíjì fún ànájì sọ ń parẹ báyìí kálukú bá fẹ́ máa dojú kọ pé tọrọ àforíjì fẹ́mi náà bàbá túlẹ̀ mo rò pé wọ́n sọ di nǹkan míì wọ́n sọ di nǹkan míì àtẹni tí ajẹ́ mùsùlùmí gidi àti mùnáfíkì paraku oníkálukú náà máa wá pé tọrọ àforíjì fún mi tọrọ àforíjì fún mi nítorí dájú tí gbogbo wọn fi rí ìsẹ̀mí ayọ̀ tí wọ́n fi rí ṣe ń gbà wọn ó náà ní kí wọn dàbí irú àwọn èèyàn sí i tó bá jẹ́ pé ẹnìkan nínú àwọn èèyàn tó wà láyé nìyí ànábì sallallahu alaihi wasallam ń bá sọ̀rọ̀ bàbá yìí wọ́n dájú fáwọn èèyàn lè fàyà ń tutù wọ́n sọ pé bánàbì ti sọ pé tọba tọrọ àforíjì fún ẹ̀yọ́ gbà ahọ́n rẹ̀ ń gan lánìí rò pé <laughs> torí pé àwọn ọmọ wò pé máa tọrọ àforíjì nǹkan yọ pẹ̀ ẹja ayọ ahọ́n rẹ̀ àtàkà rí nǹkan kan lára di pé àbí Allah ò ní àbí èsì Allah àfa wọn bá bẹ̀rẹ̀ sí ní wá síbi ìgbè gbogbo ọ̀kadà lu wọn bá dìbì tí wọn ná àbí bí kàábà nígbà tí kálukú ń lọ tí kálukú ń lọ ẹ bá bẹ̀rẹ̀ sí ní wo pé ẹ máa wo gbìyànjú rẹ̀ wọn bá di pé lọ aládàámádàá lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pàpò rẹ̀ ìkíní gbọ́dọ̀ wà léèyàn ìkíní gbọ́dọ̀ wà léèyàn wọ́n ti dé bíi aláwọ̀ tó kọ́ sí láàmú èmi ni wọ́n mọ iyì lọ́lé àfa àti ọ̀pẹ́ tí wọ́n fi wọ́ọ̀lù wọ́n sì di pé ọ̀pàpò rẹ̀ títí ó wọ́ọ̀lù lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ẹ̀ka ewé rẹ̀ ewé alùbáríkà abẹ́rẹ́ ní gángan wọ́n á pé ẹnìkan àlẹ́ ti sọ pé tọba tọba búra lọ́lọ́run lórí pé nǹkan báyìí lọ́lọ́run oṣù ọlọ́run ṣe náà tọ ọba lè tọrọ kó tọrọ àforíjì kan tọrọ lọ́dọ̀ rẹ̀ à bàbá ń dáràn tọba jẹrọ ayé ìsìn oníkálukú oníjọ gbádùn ọwọ́ tí ẹ tọrọ àforíjì fún mi ibẹ̀ ó kún ni títí dé jẹnẹra torí ẹlòmíì tó ń ti pààyàn ẹlòmíì tó ń ti jalè ẹlòmíì tó ti ṣe gbájú ẹ fọ wá náà àwọn yahoo yahoo àwọn ọlọ́tì àwọn ológun wóró àwọn bídíà àwọn ṣír kálukú wọn ó tò lọ yìí ibi títò ni ó ti máa para wọn kò sí ìtàn ni ó ti kàn ọ̀dà ọlọ́run dákun forí di gbogbo wọn bí ti bẹ́ẹ̀ kọ̀ ó sì fún alọ́kọ̀ kan <laughs> eléyìí túbọ̀ sí pé ọlọ́run dákun fọ́ sànù wa ẹ wo bí àgbọ́yé ẹ̀sìn ti ṣe wà lọ́dọ̀ àwọn ará àṣáájú ẹ wo bí àìlágbọ́yé ẹ̀sìn ti ṣe tó lọ́dọ̀ àwọn ará àgbẹ̀ ọlọ́run ọba kọ́dà kò kó sún wa sí i kó fún wa ní ìmọ̀ àmàlẹ̀ fọ́nrán wa lọ láti máa ṣe ń dá àmà sí wa o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك 对，没错。 lẹ́ni tó gbé nǹkan fún yẹn kéèyàn bá ta. àwọn àjọ sàdéhùn pé tí mo bá rí ta iye báyìí ni ó fún un. ṣùgbọ́n sí ìyàlẹ́nu àtọ́nà ń kọ́ pé kábàá rẹ̀ ni tí ó rà owó tó padà fún yàn ó kéré sí àdéhùn tàjọ náà. èèyàn wá fi ṣèbínú lọ títí nítorí ó tún nírú ọjà míì bẹ́ẹ̀ náà tuntun gbé fún yàn fún yàn bọ̀ ń ta. àtọ́nà wọn pé tí àwa bá rí ẹni tí ọ̀rà omi yẹn wọ́n sọ pé tọ̀ náírà méje ní kẹ́ bá àwa ti wá sọ fún pé tá a bá rí ẹni tí ọ̀rà náírà méje lẹ́yìn ọgbà tá a lè ta jù bẹ́ẹ̀ lọ. wọ́n á ní tẹ́ ẹ bá rí ta jù bẹ́ẹ̀ lọ ẹ já gbọ́ yìí tẹ́ ẹ bá rí ta jù bẹ́ẹ̀ lọ náà. àwọn bá rí ta ní náírà méjì àbọ̀. ṣé ààbò orí rẹ̀ ń táwọn ti fi yé pé àwọn làwọn mú ṣé àwọn mú re àbáwọn mú re àbí dandan dandan náà làwọn kò fún tó bá pẹ́ ti jọ sọ́ọ́ ti fún náà ti gbà owó tó bá lé lórí iye tí oníkẹ́ fóun ta yẹn ẹ̀yìn lẹ́ni ńlọ́yọ̀ǹda rẹ̀ fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò sí wàhálà mi mẹ́tí ọ̀bá gbà ń lówó rẹ̀ torí kí lẹ́yìn ta irú nǹkan rẹ̀ lẹ́ta wọ́n ní nǹkan kan tó ní òun ní nǹkan òun ló ní gbogbo owó rẹ̀ yóò bá jẹ́ kó ti fi hàn yín pọ̀ yọ̀ǹda tó bá lé lórí ẹ̀ lẹ́yìn ìjẹ́bù ti jẹ́. sálákọ̀ọ́kọ́ yẹn náà ti yàn yín jẹ ìsìláàmù ọ̀fẹ́ yẹn jẹ nígbà tí ìwà àtìyàn tó gbéṣẹ́ fún tó ti bọ́ sọ pé tó ń bá bọ́ rí ta iye báyìí ló fọ̀ ìwọ ti bá jiyàn ó sì ṣe pé o ti gbọ́ o ti gbà wọ́n gbà tó ó tì ọ́ lọ́wọ́ tán. òfin níye tó sọ pé òfin òfin ọlọ́run sì ní pé al-muslimuna ala shurutihim májẹ̀mú táwọn mùsùlùmí bá jọ dá iná ni wọ́n gbọ́dọ̀ mójútó ọ̀yẹ́ kan jẹ nígbà wo ti tẹ̀ wọ́n lọ́wọ́ tán. wọ́n ní ìbéèrè míì pé àwọn ń ṣe àwọn ń ṣe sọ láti lẹ́yìn kí máa yóò sì máa fi sọ́tún sí fòsì lórí sọ láti rẹ̀ sí ìsàlámù tí èkó ń du ẹ̀. náà lè máa ṣe sọ láti lẹ́yìn ẹ̀. dídáwọ́lẹ̀ òkú sẹ́ni tí ó ka ọwọ́ láyà kọ́mọ́sì lẹ́yìn lè máa mú. wọ́n mímì sọ́tún mímì sósì ti mì bàbá bi léèrè kí lẹ̀ ń rí bàbá tẹ́ǹ ti mì. kí ni mì yín tẹ́yìn náà mì. a ní sẹ́gbà tó bá ké fátíà nìkan tó fẹ́ ṣe àmì wọ́n ní rárá láti bẹ̀rẹ̀ dópin tó bàbá adé nìyí ẹbí lérìn tí ló ń tì í tẹ̀sí mi torí pé sọ̀dáàtì làwa ń ṣe agbọ́dọ̀ farabalẹ̀ agbára dúró àyè ò gbà wá láti máa fi sọ́tún fi sọ́tún wọ́n náà ti máa fi bẹ́ẹ̀ lẹ́yìn fatiha kátàkátà náà ni ọ̀sẹ́ni tó bẹ́ẹ̀ níbọ̀dì kó o fi sọ́tún kó o fi sọ́tún adúpẹ́ fọlọ́ táwọn èèyàn ti ń gbẹ̀sìn wáyé adúpẹ́ fọlọ́ láì gbẹ̀sìn yẹn ń dínkù yẹn máa ṣe bàbá nìkan ní tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn máa nì ẹ máa ti ka fásitì àdórí wọ́n lọ bọ́ọ̀lì ẹ̀rí tí wọ́n ṣe àmì adúpẹ́ fọlọ́ àwọn èèyàn ti ń gbẹ̀sìn yé ó lè máa pàwọ́ lẹ́rìn lónìí bẹ́ẹ̀ làwọn bàbá rẹ̀ ń ṣe tẹ́lẹ̀ àtàwọn màmá rẹ̀ adúpẹ́ fọlọ́ ọlọ́run ti ní kọ́pọ̀lọpọ̀ bàbá màmá náà wọn máa gbọ́ yìí àwọn bàbá tó kù táwọn ò tí ì sọdá afárá ọlọ́run jẹ́ wọn sọdá rẹ̀ lálàáfíà ó jẹ́ káwọn náà gbàgbọ́ yẹ̀sìn wọn máa ṣẹ̀sìn bó ti ṣe dáa. wọ́n lè lò ní sọ̀dá àti tó kéré jù ní tí ẹ máa fẹ́ fẹ́ yàwó. táwa ọmọ yìí tó jẹ́ táwọn ò tó tó tá a lè fún ẹni tá a fẹ́ fẹ́ níyàwó tá a lè jọ sàsọyé pọ̀ lórí ntagbára tí wàá bá ká àbí báwọn. ìtọ́tọ́ gbajù lọ́rọ̀ àwọn olùmọ̀ náà ni pé kò sí gbèdéke iye kan pàtó ìníṣẹ̀rí àsọ pé sọ̀dáàsì tó kéré jù iná lọ gbọ́dọ̀ jẹ. kò sí gẹ́gẹ́ bí pípọ̀ rẹ̀ ti ṣe lódiwọ̀n lẹ́yìn náà ní kékeré rẹ̀ náà kò láàlà. gbogbo tó bá ti fóbìnrin tóbìnrin bá yọnu sí òun náà ní sọ̀dáàsì rẹ̀ ọ̀pọ̀ tàbó kéré lẹ́yìn ìjẹ́ bó ti jẹ́. àwọn fi kọ́ wá fóbìnrin ní three hundred naira kọ́ọ̀bù àbírú one thousand sẹ́wọ̀n á pé sọ̀dáàkì rẹ̀ one thousand sọ̀dáàkì two thousand ẹ̀rọ rí nǹkan nù bá kọ́ fẹ́ rí wúrẹ́ gbà kọ́ lọ sọ́jà ọ̀sán àrùn ewúrẹ́ two thousand sí má báyìí àbí ẹ̀kọ́ ni ẹ̀ láti ẹnìkan nù ọ jẹ́ pin láàrin rẹ̀ àti ìyàwó ìyàwó sọ pé òun fẹ́ bọ̀dà ọ bọ̀dà nù ní ṣẹ̀ríà gbà tí wọ́n á bi obìnrin léèrè wọ́n á ní kí ni sọ̀dáàkì tó fún wọ́n á sọ pé kò fún sọ̀dáàkì o àti pé sọ̀dáàkì tó ọ̀bá fún tí ọ̀bá wa dá padà fún ọ lónìí máa mú lápò ara rẹ kó o fi dì fúnra ara rẹ lọ́kọ́ bá ní rárá o òun fún sọ́dà kí òun ṣe kínní àwọn tó bá lọ́wọ́ fídíò ọjọ́ ìyàwó yẹn ó rí apá kínní kan ló ń fún lówó. obìnrin bá ní sọ́dà kí táwọn á fi pin ìlú <laughs> two thousand ẹ̀rí pọ́pọ́ ọ̀pọ̀ ìrọ̀lá sí. tó torí délé ẹ̀yin náà lẹ́ máa fi ẹran sí kòkò lẹ́nu ẹ wàá pa wájú ò ní wájú ọ̀pọ̀lọpọ̀ ló fi sábàbí tóbìnrin fi ń sọ̀kó lọ. torí káwọn owó táṣẹ́rẹ̀ ń ó máa ń kí àwọn obìnrin láyà láti sọ pé òun ò ṣe má. tí bá ti sọ nípa èyí tí ẹ̀rìn ọkọ rẹ̀ tọkọ sọ pé òun ọ̀fẹ́ má tóbìnrin fẹ́ sọkó lọ. ó sì rí i pé one thousand ló fòun jọjọ fẹ́ o tí bá fi one thousand lé ọkọ ká tó bá ti wá rí i pé jókòó láàrin àwọn èèyàn báyìí pé ẹ kìnìkan kìnìkan yóò fẹ́ sọ one thousand sí ọkọ náà ti túlẹ̀ pé tí wọ́n bá kàn la wàhálà dé. <laughs> ọlọ́ọ̀bí wa ràn lọ́jọ́ kan ọkọ̀ òfura pèsè yí ọbẹ̀ nù ọkàn lẹ one thousand owó rẹ nu wọn ṣe má. one thousand. ṣé ìlànà pẹ̀tẹ́ bá lọ rẹ́sítọ́rántì kan tó gbádùn one thousand tó ń tẹ̀lé ti jẹun tẹ́ yìí abẹ́rẹ́ rí gánà tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ẹ má jẹ́ ọ jẹ́ pẹ́yìn náà lẹ́ ń ṣe sábàtì àwọn obìnrin tẹ́ rí o ẹ tẹ̀ mọ́ṣẹ́ á sọ̀rọ̀ lọ́bẹ̀ kó tó bá wọn tó nítorí di ẹlẹ́yìn báyìí ẹ̀ sọ̀dá àkìkọ̀ lòdì wọn lágbára rẹ bá ká ní ọ̀pọ̀ àbí òkèèrè náà. kan ní ọwọ́ pọ̀ láwùjọ nípa àwọn èèyàn míì jẹ́ pé bóyá àrùn ọpọlọ ń dà wọ́n láàmú. tó táwọn èèyàn gbàgbọ́ pé wàlíì ni ẹgbẹ́ ńgbà tí ń ṣe wèrè ń ga wọ́n tún máa tọrọ àdúrà lọ́dọ̀ rẹ̀ tó bá tún kú ò ní fi sàárì rẹ̀ lọ́rùn balẹ̀ wọ́n lọ máa tọrọ àforíjì ń bẹ́ẹ̀ bó ṣe wí nù náà mà béèrè tó àmì ẹnu pé ní tóun náà lọ bá wèrè kíkí wèrè ọtọrọ àforíjì fún ọdájú kórì tiẹ̀ náà pè kí ni wèrè ọba tọrọ fún àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni bákan náà ń tún lọ sí sáré ẹni tó ti kú kò bá jẹ́ wèrè ní lójú ayé kò bá ní làákàn ọdájú pé wọ́n ti ya wèrè ń gbà torí kí ni ọba ṣe fún ọ kò sí nǹkan kan tó lè ṣe fún ọ àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ àwọn ń tọ̀rí kọ̀ yìí torí pé nínú tọ̀rí kọ̀ gbogbo nǹkan yẹn ń kọ́ mọ̀ lọ́dọ̀ tiwọn a lè sọ pé zikiri ni bàbá yẹn ṣe títí torí rẹ̀ fi lo aago tòun túmọ̀ sí fàdúrà rẹ̀ ọmọ gbà tó ẹ̀rí tó ó lè jókòó tó ń ti torí rẹ̀ ti lo aago tí wọ́n sùrù bó wọ́n máa ní à ah, bàbá bá tọrọ fún yàn yóò bá fẹ́ kò sí gbàgbọ́ fún wọn lọ títí ó lè sọ pé ẹ tọrọ fún mi kí n lówó ẹ tọrọ fún mi kí n máa rí ṣe lọ́gbà lọ́gbà lọ́gbà kí ni ń sọ kí ni ọgbà tó ọlọ́run bá sì ṣe lówó bá ń dé ẹ̀sìn ní kò ní gbà àwọn olóògbé lọ́pọ̀ jù láwùjọ tiwa wọn ò mọ nǹkan kan pa ìsìn ọlọ́run ayé wọn sì fojú sí i tó ogoro rẹ náà ní kí wọn máa pa ìsìn ọlọ́run kí wọn máa ṣe súnà síbi tọ́lọ̀ sí ní kẹ̀sì tọ̀ríkọ̀ bó pọ̀ náà bá ti lè kọ́ máa ṣáìtò òǹkọ lọ́lọ́ ní kẹ́ wáyé wá sí. wa ati'u Allah wa ati'u ar-rasul lọ́lọ́ ń sọ fún un tẹ̀lé tó náà tẹ̀lé tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní ẹni táwọn táwọn táwọn yàn nílé máa mú. pẹ́ẹ́kí tásìkò sọ láti bá ti wá tó. àwọn ọmọ wa pè ránṣẹ́ pé àsìkò mà ti tó àsìkò ti tó wọ́n ní yóò sọ pé iṣẹ́ tó ń ṣe kò ṣeé parí ó dìgbà tó ń bá parí iṣẹ́ gbogbo jama tó sálọ àlọ́ yàtọ̀ rẹ̀ bóòlù àwọn ti fẹ́ ṣe lè má mú sí iṣẹ́ jọ lójú ju sọ̀ láti lọ èyí náà máa ń tọ́ ẹ̀kẹ́ ẹ̀sìn ẹ̀ ń sàn wá kémi ọba yín gbé jáde kémi ọba yín gbé jáde ni kẹ́lẹ́ bá pé àṣà déédéé yọ ẹ̀mí òye agbọ́ndánilẹ́kọ̀ọ́ ni torí pé ẹ̀yin náà máa tẹ́ ẹ kẹ́ ẹ sí àmọ́ yorùbá lẹ́bù ni tó ẹ̀yin jẹ́ ọ̀ka sọ láti wọn ò lè pé kẹ́yìn náà dá lọ ẹjọ́ nǹkan ẹ̀ má máa dá èèyàn lè máa mú jẹ́ ọ̀ka sọ láti tọ́kasẹ́ rẹ̀ fún ju káàsì lọ́lọ́ ó sì mọ̀ pé àní de bóòtù nù sáré àbẹ́rẹ́ gbọ́mọ̀ àní lẹ wáyà nínú sáré àní sábìsì mọ́tò nínú sáré ìrọ̀lá sí ẹ̀yin náà máa ń tọ́ ẹ̀kẹ́ ẹ̀sìn ọjọ́ bó ṣe jẹ́ náà. sọ eléyìí ní ìbéèrè parí lónìí. wọ́n ní tí a bá ti ṣe sọ̀lá torí àwọn ò tí ì pe sọ̀lá àti ìmáàmù fi wọlé. ìlànà tí wọ́n ti fi lélẹ̀ ní pé tí ìmáàmù bá ti wọlé wọ́n ti pamọ́. àwọn ò tí ì wàá pe sọ̀lá àti ìmáàmù fi wọlé. àwa fẹ́ sọ fún ìmáàmù pàtó ìpe sọ̀lá ká má bàa tẹ́. àwa ti parí sọ̀lá àti ni bàbá ìmáàmù wa ń pè sẹ́ẹ̀ pé sọ láti wọ́n ní àpè táàtún sọ láti ṣe ni àbíbáwò àní túnṣe ìwọ́n ń tà sí ọ̀dà ń tà sí ọ̀dà láti má ṣe irú ẹ̀ máa ń gbà mí. wọ́n ní àwọn fíìmù táwọn máa ń wò fíìmù Yorùbá tí wọ́n ṣe fíìmù Yusuf wọ́n ṣe fíìmù àwọn míì tí àwọn lárúbá lárúbá kan wọ́n sì máa lò fún àwọn ọmọ tí káwọn sì máa wò ó ní àbíbá o tí ọba ti burú ká máa wòrọ́ tí ọba ti burú ká máa purọ́ àjẹpẹ́ kò burú àmọ́ tí rọ́bà burú wọ́n máa ń sọ fún láàánú àwọn òpùrọ́ alẹ́ tó lọ́ọ́hìn alẹ́ kẹ́rìbí kọ̀tọ̀. òfin tó burú nu gbogbo fíìmù yẹn tó bá ti yọ ọ̀rọ̀ kò mẹ́rin tí wọn sì máa fi ṣẹbọ wọn ò máa kọyàn ló ta ṣe wọn ò fáwọn èèyàn kó fúrò ṣe tẹ́sí yọ ọrọ́pò ńbẹ lọ́ba tán. ìdáyìí ti mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ dópin rẹ̀ orí kí ni wọ́n máa lé irọ́ náà ni ilé ìjọba ẹ dá pè lọ́kọ sọ́kọ ni ìyàwó ńkọ́ ọlọ́pàá nu fíìmù tọlọ́pàá náà ni ìbẹ̀rù pé rọ́ọ̀nù ọba àlù síbẹ̀ mọ̀ pé ronald ìyálóde síbẹ̀ mọ̀ pé ronald babalájí irọ́ náà ni taxi driver irọ́ náà ni babaláwo irọ́ náà tó bá tún jẹ́ tòótọ́ olórí ibu ni irọ́ náà kan olórí ibu náà ni a'udhu billahi minash shaitanir rajim eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu